بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي قل لو كان البحر مدادا لكلمات ربي اي موسى اوايا كان لنفد البحر kọ́bùlà àǹtàǹfàdà kalimatu rabbi. lẹ́nu fídàlì báharu kọ́bùlà àǹtàǹfàdà kalimatu rabbi. wọ́lá ojú iná bimisilihi má dáadáa. ọ̀tàn bàbá wa látàgbàjì ọlọ́run wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ má jẹ́ ọ̀rọ̀ mi ó dùn mọ́ ayé ta ọ̀yọ́ kẹ́ ẹ má yóò bọ́ ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa pé. lọ́kàn albaharu mi dáadáa lè kàlímà tùrọ́bì. lọ́kàn albaharu mi dáadáa lè kàlímà tùrọ́bì. lọ́kàn albaharu. gbọ́mbẹ́ lọ́kàn albaharu tó ṣe pé ibùdó irú òkun irú òòṣà ọlọ́run ní ẹ̀pà méjèèjì pọ̀ ìtumọ̀ àyà wọn ẹ̀pà pọ̀ kí lẹ́ẹ̀ fi ṣe rí ẹ̀yàn máa nẹ́bẹ̀ ádámà mẹ́dáàdá ẹ̀ fi ṣe íǹkì táwa ń pè ní tààdá kẹ́ẹ̀fi ṣe. lẹ́kẹ̀lẹ́mẹ́tì rọ̀bì ẹ máa wá fi kọ ọ̀rọ̀ èmi ọlọ́run kalẹ̀ ọ̀rọ̀ tí mi ọlọ́run sọ ẹ máa kọ ẹ máa pààyàn ẹ má ṣe kéèta ẹ má bọmọ ní ẹ má da àwùjọ rú ẹ má ba nǹkan jẹ ẹ má pààyàn lẹ́kún ẹ kẹ má kọ gbogbo tẹ́mi ọlọ́run ní ọ̀dà rẹ̀. lẹ́nà fi dàlí báharu. ọlọ́run lódò méjèèjì òkun àtọ̀sà àtàwọn tọ́jú ọrú ẹ̀ lẹ́nà fi dà yóò sì tán yányá yọ gbẹ̀ kọ́bùlà àǹtàǹfàdà kàlímà tùrọ́bì. kọ́bùlà àǹtàǹfàdà kàlímà tùrọ́bì. odò ni ó gbẹ bó ti tó ni kọ́bùlà àǹtàǹfàdà kàlímà tùrọ́bì. àfààní láfi kọ́rọ̀ èmi ọlọ́run ó tó tán odò ni ó gbẹ o ẹ ní rita dàmú ọ̀rọ̀ méjì tó sẹ́kù lẹ̀ ẹ ojú àti ń gbọ̀ bọ̀. ẹ wọ ọ̀rọ̀ ẹ̀sìn Islam kò yé wa rárá ẹ wo ohun táyé ń fà lọ́wọ́ báyìí ilé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin tẹ́ bá lóye téèyàn wò ẹ̀yin tẹ́ bá ń wo tẹlifíṣàn ní sáré ẹ wo ohun táyé ń ṣe ẹ wọ ẹ̀sìn lọ́tọ̀ ẹ wà láyé ọ̀rọ̀ táwọn ẹni ọlọ́run tí wọ́n ń sọ tó sì clear ẹ wá wáyé ẹ wọ ẹ̀yin tẹ́ wọ ayé wa. kúlẹ̀ nàlìbáàrú mi dáadáa lè kàlímà ti rọ́bì. lànà fi dàlìbáàrú kọ́bùlà tàǹfàdà kàlímà tó rọ́bì. lànà fi dàlìbáàrú kọ́bùlà tàǹfàdà kàlímà tó rọ́bì. ẹ dàgbọ́n ẹ̀wọ̀n táyé ń fà lọ́wọ́ báyìí àwọn tó gbọ́ ẹ̀sìn yìí àwọn táwọn bàbá wọn jíṣẹ́ ọlọ́run tí wọ́n fi kú láyé wọ́n kú láyé tán jíṣẹ́ ọlọ́run wọn kọ̀ tán lára ayé rárá àwọn ọmọ wọn tún dé wọn tún bá ṣe ọlọ́run ọba yìí so àwọn ọmọ wọn wo àwọn ọmọ wọn tí wọ́n competent tí wọ́n gbàgbọ́ yí alukurani gbogbo fani ni wọ́n mọ̀ ọmọdé àmọ́ ọgbà méjìlá yé nísìnyí àgàn fìwé kéwù bọ́n bá ń sọ gbogbo ẹ̀ wọ́n á ní qala rasulullah ọ̀tán ò ní gbọ́ ẹ àlù ọlọ́run sọ báyìí wọn ò ní nǹkan ẹnìkan wá bá mi oníkì mi ẹ ẹ ju ànábì mo ní lọ́nà o ànábì kọ́ bàbá mi Mùsá bàbá tèmi náà ṣe á ju ànábì ní ilé jọ́ ànábì èèyàn funfun sí ni èèyàn pupa ẹ bàbá tèmi Mùsá èèyàn dúdú ni. bàbá mi ga mo sì ga bàbá mi kọ́ mọ́rì nfin èmi ọmọ rẹ̀ náà mo kọ́ mọ́rì nfin. o lè wá ká ọ mọ́lé ìwọ àfa bó o ti mọ kí o tó tó sí ní gbogbo ẹ̀ tó làyìlà o lè wá gbé wọ́n lè máa ń ṣe wá sí tẹ bá tún dé ta tẹ bá takú àwọn mẹ́ríà ọlọ́run a kidnap ọmọ yín o lè wá jáde lọ lọ́fẹ̀ẹ́ lófò àwa ń ké yasubanala ọlọ́run lọ gbádùn ọgbádùn àwọn kúlí kúlí kúlí kúlí tí ń bẹ nínú alukurani kí ni wọ́n fi ṣe ibà se ọlọ́run nù ọwọ́ àmọ́ àwọn arẹwà ń pè ní ta bá gbọ́gbọ́ gbọ́gbọ́ àwọn ọmọ tọ̀hún ní ọlọ́run sheik tẹ́ ẹ bá kásẹ̀ kalẹ̀ máa kàn pẹ̀lú bọn ọwọ́ asáré kàkàlẹ̀ pé ẹ̀ mọ̀ pé rí mi. ọgbọ́dọ̀ ní tó fi gbèjà ara rẹ̀ ọlọ́run ó sọ pé kẹ́dọ̀ ọmọ ní tó fi gbèjà ara rẹ̀ ẹ bọ́lọ̀ ọgbọ́dọ̀ ṣe pẹ̀lú èmi ọlọ́run ẹ máa ń sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ yẹn pé ẹgbẹ̀rún tí wọ́n sọ̀rọ̀ yìí ní iye sọ nítorí dájú àfi gbárí ni yìí ní iye sọ nineteen seventy two mọ́ lọ́dọ̀ àfa mi ẹ̀wò nineteen seventy two ni wọ́n mi lọ́dọ̀ àfa oníwàásí àgbáyé báyìí. Doni ìwà kúò nbẹ́nbẹ́ dòní ẹnu wọn gẹ́lẹ́ mọ́ gàlúbì tí mo wá mọ̀ yìí alájàgbá ṣàdúrà sí àáfà mi ṣàdúrà sí àwọn ẹni ọlọ́run kan náà ń bẹ bá ń gbọ́ pé ọmọ yìí ọjọ́ wa bàbá sí mọ́ àwọn sáàsì ní tuntun sẹ́kù ni àwọn ọmọ náà ń ṣàdúrà ọwọ́ lọ́rọ̀ tiẹ̀ mi kí n tiẹ̀ bá sí lára mi bá a bá fojú kojú ìjọ lè dúró kò bọ́ sí èmi náà yà á lò nínú ọ̀rọ̀ àfáà bíbù ọlọ́mùbọ́ alábùrákà àfáà bíbù. amiina. àfáà bíbù ni irin ni mí irin sì fọ́ àpáta ni àfáà bíbù ni irin ni mí irin sì fọ́ àpáta ni nǹkan náà yàtọ̀ síra wọn púpọ̀ ẹ̀yin àfáà ìwọ̀n bí wákè ń bọ̀ láyé ń lọ wá gbogbo ẹ ti dojúrú. àwa tòde òní ǹjẹ́ báwọn tàná ti tọ́jú àwọn ìyàwó wọn làwa tòní ń tọ́jú wọn kí ló dé eh, tí ọjọ́ tiwọn àfàlì láfi eh, èsè tí ọjọ́ tiwọn àwọn bàbá wa tí wọ́n jókòó yìí bàbá wa látàgbàjì tá àfàlì láfi tara wọn jáde tí wọ́n jókòó yìí ṣé bí wọ́n ti tọ́jú àwọn ìyá tiwa làwa tọ́jú àwọn tiwa lónìí kọjọ́ra wọn kí ló dé eh, tí òjì ó rí bẹ́ẹ̀ bí wọ́n ti sunrun ọmọ àwọn ẹni ṣáájú ṣé bẹ́ẹ̀ làwa tòní sunrun ọmọ bàbá ti nǹkan dáyé o bàbá wa lágbàjì bẹ́ẹ̀ bá tún báyàwó ẹlòmíín sunrun ọmọ tó bá ń sunrun ọmọ lọ́wọ́ tó ń gbé paná àwọn òde tòní àwọn máa gbé tòní ẹ má paná ó máa ń dá kí wọn rí action gbogbo ẹ̀ ṣe ń rí tá à ń sunrun ọmọ àwa bímọ sáyé ẹ lọ́mọ ò lójú tì kéèyàn máa rí action bí n ti rànjú ràn mú gbogbo kásán yàyín ti ń nàró bẹ́ẹ̀ lòun náà ń wò ó ẹ wá lọ́mọ olójútì ah bàbá wa ìmọ̀mú ẹ̀rín ẹ̀rín tó wà fọwọ́ mú ojú báyìí. kúnlá kanalibaru. ẹ wojọ́ tí ti ń sọ ọ̀rọ̀ bọ̀ èmi ọlọ́run tí mo ṣẹ̀dá ayé pátápátá. mi dáadáa. law kana al-bahru midada li kalimati rabbi lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi walau jira bimislihi madada. kúnlá kanalibaru midada li kalimati rabbi àṣẹ ìwà ànábì wí fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mú tàdá tẹ́ fi ṣe òkun àtọ̀sà ẹ bá fi ń kọrò èmi ọlọ́run lànà fi dalẹ̀ báàrù ìtàkùrẹ́ yóò sì gbẹ̀yán àwọn abúlé wọ̀nyí. kọ́bùlà ẹ̀ ń ta fà hiya kalimatu rabbi. ọ̀yá ìtàkùrẹ́ àṣekọ́bla àǹtàǹfàdà kalimatu rabbi. yóò sì tán yọ gbẹ̀sẹ̀ àjùkọ́ rẹ̀ mi ọlọ́run tó tán. wọ́lá ojú iná bímẹ́fẹ́lẹ́ má dáadáa. alájà bí wàásù pàṣẹ alábi ọlọ́run wà ní wàlá ojú iná bímẹ́fẹ́lẹ́ yìí má dáadáa kọ́dà kẹ́ ẹ má mú òkun nìkan kẹ́ ẹ lọ́ọ́ mú àwọn búdò kan tó tún jọ orú òkun àtọ̀sà ibùdó méje kan bẹ sábà àtọ̀ àbòhùrìn ẹnìkan ọmọ bíi ọlọ́run fi sí láyé wọ́n ju òkun àtọ̀sá lọ ọlọ́run ni mo kó wọn pamọ́ kẹtùn lọ́ọ́ bá wọn náà gẹ́gẹ́ bí ṣe tàdá ẹ yọ tán ọ̀rọ̀ mi ọlọ́run ò ní tán níwájú ẹbí kí n bò la ń yé ń ayé òun náà la wà nù ẹ ẹgbà àwẹ̀ ẹgbà àwẹ̀ àwẹ̀ là ń gbà yìí àwẹ̀ kó ẹ̀rí bàbá ni à ń wọ̀n ẹni ọba gba tiẹ̀ dáadáa láàrin èkó yóò sì déédéé àwẹ̀ àwọn Saudi Arabia bẹ́ẹ̀ bá gba àwẹ̀ dáadáa lẹ́kọ̀ọ́ pẹ̀lú bọ́lá ọ̀tí ní àgbà yìí yóò ṣe déédéé àwẹ̀ Saudi Arabia níbẹ̀ kò ti ṣe rí bọ́ ọ̀wẹ̀ gbé ọ̀tún bọ́ ọ̀bá rẹ jú ńlẹ̀ kọ́ ọ lọ jẹ́ ìbànújẹ́ ọba délé bọ́ ọwọ́ ẹ̀gbẹ́ òsì. bọ́ ọba díjú mo kó kìtọ́ ọba tí ń wọlé ni pé àwẹ̀ tòní. bọ́ ọba tó wá lọ ọwọ́ ẹ̀yìn àsẹ́ni aláwẹ̀ gbọ́dọ̀ wọ dáfó aláwẹ̀ gbọ́dọ̀ wọ ẹ̀ ńgbà ọba dúró ní ẹ̀sùn ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ obìnrin ẹni tí ń bẹ wájú ẹ̀ obìnrin wọ́n wá ń gbé ẹ̀sùn náà Ramadan ngori ìkẹ́yàtọ̀ là tó gbé o. àlàfíà lọ́pọ̀lọpọ̀ o. iṣẹ́ gègèrè iṣẹ́ bọ́lá tó pé o. àlàfíà lọ́pọ̀lọpọ̀ o. ó lọ bá bójú àyín mi oníwàsìn àgbáyé àfáwà dáadáa. ẹ wá jẹ́ sọ pé ń bo láyé náà wá ń lọ lọ́jọ́ sọ́ba fàlílẹ́ àfi pé ń bo láyé ń lọ ni kó fún kásẹ̀tì àmọ́ ayé ń lọ gbogbo wọ́n fẹ́ràn ara wa bá a ti ń kíra wa yìí nísìnyí ǹjẹ́ mọ́ ti ń bẹ́nu ẹlòmíì ẹ̀ wọ́n á jọ jásí kí n bò lọ ìwọ tí mo kí tán dáadáa tó sì pẹ̀ ìdàtàn tí ń wí nǹkan mi tí wọ́n wá ń sọ fún ọ pé ẹni tó kí ọ nísìnyí tó wí ni ayédèbí pé bẹ́ẹ̀ ń bá ń fóònù wọ́n sì ń rìkọ́dù ẹ̀ gòbí rí ìrírú ẹ̀ rí èèyàn pé èèyàn pé ọ alájì báwo wá lọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ti yanjú ẹ̀ pé ah mi ò lè gba ọ ọlọ́run mi ò lè gba ọ̀rọ̀ báyẹn mo kàn gbọ́ ni ẹni fóònù rẹ ti ń béèrè sí rìkọ́dù ọ̀rọ̀ wọn kalẹ̀ ó sì débi kan ó sì túlẹ̀ kí ẹni tẹ́ni ẹgbọ́n ti ń wí. ìbọ̀láyé lọ yìí ìwà bí ìbọ̀láyé lọ ẹ̀yìn tẹ́ kéwú tí ti ju tiwa lọ tẹ́ kọ́ wa ń lógójì ọdún tẹ̀ ní ewu ìbọ̀láyé lọ yóò tún yí ẹ̀yìn sìfáwé eléwédú wọn ò fi wọn lẹ̀ àmọ́ pé ẹlẹ́yìn ẹgbẹ́ wọn ò jáwọ́ bàtúlì òun karosíìnì wọn ò yọwọ́ ah, àwọn bàbá wájú òun náà burú kéèyàn fẹ́yàwó bíi mẹ́fà àwọn àlè tó bíi márùn-ún ilẹ̀ ilẹ̀ àwọn àgbàlagbà dáadáa kọ́dà àwọn bàbá wọn alágbàjú rẹ́rìn nǹkan ṣe ibi àlùkí àmọ́ àṣà tó láyìn ni àtò báyìí wájú ọlọ́run pa adé ọ̀tọ̀ lọ́lọ́wọ́n dájọ́ nàìjíríà gbogbo ẹjọ́ yòókù yóò tètè máa dáa àwa nàìjíríà yes ẹ̀rí bẹ́ẹ̀ máa lọ mọ́kà bẹ́ẹ̀ bá ti ń dé nàìjíríà ẹ̀ ẹ̀ ṣáà dùn wáyé náà ẹ̀dùn gbogbo òlu ni ọmọ wọnú rẹ lọ mọ́kà gbogbo òlu ọmọ wọlú lọ ni wọ́n máa wọlé ni pípẹ́ ní nàìjíríà bá ti ń dé wọ́n ní họ́ọ̀lù kan tí wọ́n kó wa sí ọ̀fẹ́ tó gbó yà yín ẹ afẹ́wọ̀ ṣọ́ọ̀bù kan ní eh, Jihad Palace lọ́nà sàmìyà àdúgbò kan là ń pè bẹ́ẹ̀ làwọn èèyàn kan sì dàtẹ́lẹ́ mi àfàbàdé ọba aṣọ lábára sí wọn mo ètè mo ètè débẹ̀ sí wọn mo sì wọ jàlábíà ìǹdé fìlà ń wọlé báyìí dé ẹ eh, oní oní supermarket ní Nàìjíríà mọ́nínú anami Senegal á ah, oníkè wọlé. Ah, ah, mo ní ana lastu Nàìjíríà mo ana lastu Nàìjíríà ana mi Senegal ó ní fadal fadal ya hajj mo yà wọlé mo tilẹ̀ mo ní aláyé ẹ bá a fọ sí mo ní wọn ló lè ní. kùlù kẹ́nà bàrù mi dáadáa lè kálí má ti rọ̀ bíi bẹ́ẹ̀ ni. lẹ́nàfi dàlbáhàrù kọ́bùlà àǹtàǹfàdà kàlẹ́mà tùrọ́bì. bẹ́ẹ̀ yìí bá wọ èkó wá alọ́lọ́hún jẹ̀rí lédè eh, ọlọ́run sì máa wọ. bẹ́ẹ̀ yìí bá wọ èkó wá alọ́lọ́hún owó ni mọ̀ wá wá. bẹ́ẹ̀ yìí bá èkó wá ọlọ́run tí wọ́n jẹ ni mọ̀ wá wá. bẹ́ẹ̀ yìí bá èkó wá ọlọ́run bíráàjì ti rí mọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí bá wọ èkó wá olúwa bó ti ṣe bàbá wa lágége mọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí bá wọ èkó wá bó ti ṣe bàbá wa ṣùkúlùlù mọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí bá wọ èkó wá tó kéwú bó ti ṣe bàbá wa alájí àgbà mọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí bá kéwú tó wọ èkó wá bó ti ṣe bàbá wa oníyangí mọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ bó ti ṣe bàbá wa mùdárẹ́sọ̀lá awàl mọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ bó ti ṣe bàbá wa rọ́bíù lówóró mo fẹ́ rí bẹ́ẹ̀ bó ṣe bàbá wa àmọ́wùlá ọlọ́run mo fẹ́ rí bẹ́ẹ̀ bó ṣe bàbá wa gàmáwí ọlọ́run mo fẹ́ rí bẹ́ẹ̀ ẹ wá bìrà yín léèrè àníyàn ti pẹ̀lú àníyàn ẹni tí ń bẹ níwájú yín báwo lórí. lọ́kàdà bàárù mi dáadáa lìkálì máa ti rà bíi ìtakùrẹ̀ súnmọ́ yìí díẹ̀ ọ̀yá yìí. lẹ́nu fìdá ìbáhárù kọ́bùrùlà bàdà kálí máa tún ra bí. wọ́n là ó jí iná bímẹ́sẹ̀lẹ̀ má dáadáa. èyí táwọn kan aráyé lò táwọn kan wàá rí lò kí ló dé ń bọ́lá yé náà ń lọ èyí táwọn kan aráyé táwọn kan ò rí lò sẹ́ ah, ní musin bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ yìí ọlọ́run jọ dáa fún yín. àmín. gbogbo nǹkan gbogbo nǹkan ni mo wúyàn ní musin yìí bẹ́ẹ̀ bá fẹ́ yòókù ànábì bíi ti musin nísìn ó tún nídìí ẹ bá ní ayòókù ànábì àṣàlálà àlùhàṣàlà àmúsinu bí wọn ò di kúùkù wọn èyòókù ànábì. afabula aziz ilà àyìnà dúníyà. ilà àyìnà dúníyà. ilà àyìnà dúníyà. kọ̀wé kùn. ilà àyìnà dúníyà. انت ما فيش صفين ما أبى من مبرري إلى أين الدنيا ما تيجولي وانا ما جانسي إذا كلن قالوا جو إلى أين الدنيا إلى أين الدنيا نقول أي الله يا أخي ما معنى الدنيا يا يا أخي ما معنى الدنيا بالتشديد على الدال يا أخي ما معنى الدنيا وما يامي وما يامي Kini kini kí ni túmọ̀ ayé gan ayé ayé what is the meaning Kila la kí ni túmọ̀ yẹn. àdúnyà kahayatin. ayé tá a wà nù ẹ̀ yìí èmi pẹ̀lú rẹ kahayatin ó dàbí ejò. fa'alamu anna dunya ainuha qad a'ama. wà á lọ mọ̀ pé ayé tó wà nù ẹ̀ yìí ojú ayé ti fọ́. wà ó sì. ẹni ọ̀fọ̀rọ̀ sí lọ́wọ́ bọ̀ ọ̀bá rọra yóò tú àṣírí ẹ̀. Hmm ojú ayé ti fọ́ bọba wáyàn lọ nísìsiyìí bí abáyé lé nísìsiyìí bá jọ rẹ tímọ́tímọ́ iṣẹ́ kan náà káfíńtà ní káfíńtà lèmi náà makaniki ni makaniki ni náà bọba lọ bẹ̀ mọ́ jẹun o ẹ̀yin náà ẹ̀yin náà la kọ́ fún ẹ̀yin náà la kọ́ fún àtijẹ́tu akẹ́ tó tìyín nù mọ́ jẹun o torójú ayé ti fọ́. bí nǹkan bá ṣe ń ṣe ọ èyí tó fi lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ kan tímọ́tímọ́ wánú àwọn ọmọ ìyá rẹ tọ́lọ̀ ń bá kẹ́ bọ́mọ ìyá rẹ bá tú àṣírí rẹ tí ẹ̀ dùn bá wí ẹni ọba finú àtọ́jọ́ rẹ bọ́ba tú àṣírí ẹ tó tún ṣe gan yóò tún sọ hmm, kéleje orí bẹ́ẹ̀ ojú ayé ti fọ́. wà ó sì nú àkọ́dí abkamẹ́. ẹyin musin afáwàlí láfi etí ayé ó ti di ayé gan ti dòdì. wẹ́yẹ dùn àkọ́dí nkọ́ta afáwọlé láfi to ko wájọ lónìí wọ̀yẹ̀ dúhà kọ́dún kẹta ọwọ́ ayé ti ń lò ó ti gé. wàrí jìlú akọ́dí maka. afáwọlé láfi abẹ ìjókòó ayé fúnra rẹ̀ eh, ẹsẹ̀ ayé ó ti rọ. wànásù nàìbù zamanana. àwa táwọn wọn bẹ nínú ayé àwa ń bú ìgbà tá a ń lò lọ́wọ́ yìí. wàlàyé bù fínà wàlẹ̀ àìbù fina àfàbùlà àṣìṣe ọlọ́jẹ̀ wàlẹ̀ àìbù fìnà èébú tá à ń bú ìgbà ìgbà kọ́ là ń bú àwa gan-an ni tí ọ̀dà nù gbà. lè anna bàdánà bàgà alẹ́ bàdín. torí pé eh, eh, apá kan wa àfàlì ìdáfi òṣèlú ẹ̀dọ́ bá mọ iyì kìnnìkan ní jáwélé ntọ́jà ń lónú gbèsè pa àfààní ọ́ apá kan wa ń ṣàbòsí fapá kan apá kan wa ń túnà sírí apá kan wa apá kan wa ń bàtà apá kan wa jẹ apá kan wa ń gbé apá kan wa lẹ́sẹ̀ adébíyòde kan hmm. èmi mo ṣe wàhálà fa bàbá náà ń sílé akọjá gbàjà lọ́nà lu àwọn kókó sáré àmì lábá ṣe wáàsí tán láàfáàlú ẹjọ́ ṣé wọ́n ń kó o lọ ni mo ní ìhìn á ni. ọmọ olókùúdà abájáde wa mọ̀ ní àáfà lágbájá àwọn àáfà ìlú kí ló ṣe fún wa ó sì mọ̀ ya gbé máìkì fún ní àwọn àáfà ìlú àwọn náà ṣe fi látàárọ̀ àwọn ni wọ́n ní eh, ìjókòó mo ti wá sọ fún wọn pé àáfà Buhari ń bọ̀ òun ni yóò ṣe wá sí ẹ wọ́n ti ṣe fìdáwò wọ́n ti kálù kùránì èmi náà gba máìkì mo ní ń gba àwọn kálù kùránì ẹ fún wọn ló wà lù kùránì tiwọn tiwọn kí á ó ní gbogbo ètò tó yẹ lòun ti ṣe mọ́nítò ìtàkùrẹ́ kówó iléyá. lè anaba adọ́nà baga ala bá adìn. apá kan wa ń sàpàsí fapá kan wa ń sàbòsí lérí apá kan wa owó owó ó sì wá fẹ́ ó sì wá fẹ́ ba yín náà jẹ báyìí. òkè wú ọba wọn ké kùránì tẹ̀sùbá lọ ń fà ọwọ́ ni ẹni ó ké àlùkùránì tí wọ́n fún one thousand ìwọ́tọ̀ ń fa tẹ̀sùbá one thousand ni wọ́n náà gbà ọlọ́run kẹ́ ẹ tiẹ̀ ọ̀yẹ́ kọ́ta yọ two hundred hmm. wọ́n bu yusuf mẹ́fà léyìn lọ́wọ́ ó ké tán ìwọ sì ń fa tẹ̀sùbà yusuf mẹ́fà wọ́n bu fẹ́ nìkan ó sì ké tán ìwọ wa ń fa tẹ̀sùbà àwa lówó tó gbà níwọ náà gbà ọlọ́run lèmi ní ìsàbòsí bọ́ ọgbọ̀n náà fọwọ́ náà yìí rí yóò sọnù. Hmm. wàkúlùnà dayfun fiha. alájà làbí Pasuma ayé ta wá wá ìwàkúlùnà fiha dayfun gbogbo wa yán yán àlejò ni wá láyé àwọn ìyálọ́jà àtànádà wọ́n ti lọ alájà làbí Pasuma dọ́yí fún ni wá visitor a stranger náà ní aláyé àwọn ẹ̀ sàkádà wọ́n ti lọ ayé jó tí wọ́n ń gbà náà àìsúbọ̀ látúnjí ayéjo ah, àmì èkó ní kíní kìnìún ẹ̀ ní rí ọ̀dọ́ kan bẹ̀ nígbà náà àsọlọ́run lẹ́yìn ní ọ̀dọ́ ẹ̀sìn mẹ̀dọ̀ ìgbé ti yín bọ̀ lọ́n bá mú tiwọn dé mọ̀nàpá tí yóò ti sẹ́ etí tí yóò ti fọ́ etí tí yóò ti di etí tí yóò ti kàn wọ́n sì yàgò dé ọlọ́ọ̀bí o kí ni ọlọ́run ni mo gbé tìyín dé tìyín nù ọlọ́run ni tìyín nù ń mú nǹkan náà wá bó ti ṣe yẹ wàmà arsalna min rasulin illa bilizani qawmin liyubayyina lahum gbogbo òjíṣẹ́ ọlọ́run tí ń ran wa mọ̀ọ́nà kálukú pẹ̀lú sísítẹ́mù tiẹ̀ pẹ̀lú òṣùlùbù tiẹ̀ òṣùlùbù tèmi nílò lọ́wọ́ yìí bó ti ṣe rìn mí ni bí ti ṣe jẹ́ ti ń wọ sàárè ni èmi ò ní tẹ̀yẹ́ lè fi tó lè yí mi padà wàmà arsalna ebe ẹka lu kurani wàmà arsalna min rasulin. wàmà. ma jalasi èmi ọlọ́wọ̀n ọ̀rẹ́ nìkan sẹ́nu àwọn òjíṣẹ́ mi ti mọ̀ ọ́rán sẹ́ ilà bilisani kaumihi. àyàfi pẹ̀lú èdè táwọn èèyàn rẹ̀ tí ó jíṣẹ́ fún ọgbọ́ àwọn ọ̀dọ́ ọlọ́run náà buhari musa sí. ntí ọjà wọn gbọ́ wá sí mi ní n bọ̀ àwọn tó ń rìn mí sí ni. ilà bilisani kaumihi àyàfi pẹ̀lú àwọn tí wọ́n ègbọ́n gbogbo àná lèyàn fi wọ náà ni ànábì ò fi iná ṣe wáàsí tọ́ba fi iná ṣe wáàsí yẹn mélòó ní òrì lẹ́yìn ẹ̀ ipe ọ̀gbọ́n èyí tó níná yìí àsìn yìí ń yá lóbi tó ní jésù yìí yá lóbi tó ní ẹbọ yìí yá lóbi tó ní àǹbọ̀kúta yìí kò síná ń tiwọn ànábì ò fi iná ṣe wáàsí kí ló dé ẹ wọ̀ ná ẹ̀yin lẹ dáná nígbà tí èsì na búrẹ́dì ànábì ni man qala man qala li akhihi ya kafir, ẹ̀rí ni àdìsí nu máa ń kọ́ lálẹ́ àkíkì ya kafir. ẹ̀ ń tó wú ọmọ ìyá rẹ̀ tí èé kírun ó ṣe wá sí fún ni a baraza ẹ jẹ́ àjọ máa lọ kírun kára kẹ́ ká yìí là kẹ́ má kára sáré ẹ̀ tó kí má kírun yọ wọ̀ ọ́ la ó ṣe wá sí fún ni máa ń kọ́ lálẹ́ àkíkì ya kafir. ẹ̀ ń tó bá pọ̀ ọmọ ìyá rẹ̀ àwọn àwọn yìí máa ń gbàwẹ̀ ni àwọn kèfèrí làwọn wọ̀nyí anábìrì tó bá diwájú ọlọ́run bó ń tọ̀ wọn ọ̀bá wá sí láàṣẹ fáyé ká mú ntọ́jọ́ ń ká fi wé ntọ́jọ́ onígbà ní ló gbà hmm. àwọn òjíǹdó dà odòláyé wa dà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ olórin mi kásẹ̀tì odòláyé ní gbọ́ pọ́n wá ń odòláyé wọn ni yíyan máa ṣàlápà òjíǹdó ọmọ wọn ní sẹ̀lẹ̀tì ìwúre ẹ̀gbọ́n kan ẹnìkan ó sì gbọ́ dáadáa yóò sì yí padà yóò yìí sọ́dí ìtẹ̀yìn fẹ́ nísìn aláṣọ ọ̀bọ̀ra lọ́kọ́kọ́ bó sódò tọ́wọ́ ẹ̀ ebola tún jí lọ́kọ̀ọ̀kan ẹ̀ nígbà tó ní aláṣọ ọ̀bọ̀ra lọ́kọ́kọ́ bó sódò tọ́wọ́ ẹ̀ wọ́n ń wò pé ni ńgbà barisa dé òun yìí ó wò báyìí pé kí lè bò láti ṣe sí ọyọ orú ohun tó yẹ owó olùtọ́ yẹ ni alásọ̀bọ̀rọ̀ lọ́kọ́kọ́ bọ́ sódò tó ẹ̀ nígbà tó gbà ẹ́ tán ara mi ó súré gèrí òkè ọ̀làmúdáwásùkú rà mo dúpẹ́ o àwọn èkó ni yéé ọlọ́run ní ìgbà ni èmi náà ń lo tèmi lọ́wọ́ ni. insha Allah ń lò lọ́wọ́ ní n tí ọba da wọn èé kọpí ẹ̀ ẹ̀ rí i pé wọ́n ń kọpí ni ọlọ́run ti ń mọ̀ wọ́n ti ń tẹ́ ẹ̀ máa wò pé o oh, àfa Buhari ni mo ṣe wá síbáyìí wọ́n ti jáde sáyé èmi náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí ọba da ni ayé òní ayé òní mu ọlọ́run fi hàn ayé ni pé mo tẹ́wọ́ gbà kálukú ọmọ jíṣẹ́ bá a ti ran ọlọ́run bá a kí àfa wa ṣáṣà ọlọ́run bá a kí àfa wa nàkíbọ̀lá aṣọra bá kẹ́ gbọ́ àwọn àgbàlagbà àfa àti wọn ti lọ wọn lo tiwọn ọlọ́run mọ́sà bá kẹ́ wọn kó gẹ̀ wọn ọlá àwọn tó gbọ́ wá sí wọn tí wọ́n ṣe ríire tí wọ́n mọ̀nà baba kù ní alọ́yàbá on twenty five àwọn Badagry on twenty seven abẹ́lẹ́ adédìbò bàdà Ramadan kan yìí náà on Friday twenty seven àtúwọ̀nbẹ ní sitabe láyélá nìní ẹ máa wọlọ́hún. alhamdulilah. ǹjẹ́ sáwà wa ni ṣé kéwú ló tó bẹ́ẹ̀ abalibarika àwọn afa kò máa lọ ó sìn wá sì máa lọ ọmọ ara yẹlò kẹ́nìkan wá pé ilé tọ́lọ́hún kọ́ ẹnìkan wá yọ jígà alamtara keifa fa'ala rabbuka bí ashabil fili alam yaj'al kaydahum fi tadlili wa arsala ẹ ń bọ̀ ń bọ̀ ẹ ọ twenty nine ọmọ lè lọ́dọ̀ ọ̀bọ̀rọ̀ kìíní ẹ̀yin tún bẹ lọ́mọ lè lọ́dọ̀ ọ̀bọ̀rọ̀ kìíní ó ṣeun rán mi létí inú àwẹ̀ kan yìí náà fa kí la wàá ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sí. alhamdulilah. ìṣàgámù la fi bẹ̀rẹ̀ wá sí ramadan yìí abẹ̀rẹ̀ island ọ̀nàlà nkankan. aláàbò sì ti parí sára wa ni ebọ́lọ́hún ni à ń lò lọ́wọ́ nù kọ́mọ́jì à ń sí lò lámà ọbẹ̀ lọ́hún àdúrà tí yín náà sì ní jẹ́ à sí lò bẹ́ẹ̀ bá rí tí kinní kan bá ń ró panlá panlá panlá tí ń bá ń ti sọ tá nàbí ọ̀sọ́ tí ń wí ntọ́lọ́hún òwí ó sì náà ti ọ̀yà nù. tó. wà á lè ṣẹ́rì kẹfìrún. inú ayé ọ̀hún àwọn tọ́jà àwọn aláburú kazir àwọn aláburú wọ́n wá pọ̀ nù ayé náà. wàhálà lè kọ́ irin kọ́lí ìlú. àwọn tó sì jẹ́ ẹni èèyàn rẹ̀ kọ́lí àwọn wá kéré nù ayé náà. wàfíìnà máa ń lamu yubali lè àwọn kan sì ń bẹ nínú wọn man. lamu yubali lijel bilimẹ. wọn kọ bí tówó ti lè wá inú ayé ọ̀hún náà báyé ti fọ́ lójú tó báyé ti dilé ti tó báyé ti rọ tó báyé ò ti lọ́wọ́ mọ́ àwọn kan wọn bẹ ayé ọ̀hún wọn kọ kí gbogbo bí tówó ti lè wá. wamana asbaha. ẹni ọba wa jí. wa zamanu akbaru hamuhu. tó ṣe pé jíjí tiẹ̀ tó jí nínú ayé náà bí ó ti ṣe lògbà bí ó ti ṣe wọṣọ bí ó ti ṣe fáàrí ilé ọlọ́run wá ní ọ̀pọ̀ nú àníyàn tiẹ̀. hum la yanqati'u abadan. láyéláyé wọn ò lè rọwọ́ mú. wala yatafarraga minhu abadan. kódà èrò wọn ò sì lè ṣe déédéé gbogbo nǹkan bá làwọn fẹ́ ni kò lè bọ́ sí. wa fakiruhu la yabulugu gina abadan. ẹ wàá rí gbogbo tí ń dì sọ́kàn ni gbogbo tí ń wù ni kò lè kí ó dolówó láyé kò lè rọrọ. hukiya. àwa gba ọ̀rọ̀ yìí wa. ọkùnrin kan nù abani israhila rajulun akimun. ọkùnrin ọ̀hún àgàn ni. la yuladi waladan. kò bímọ kankan. wa kana kullama kharaja. gbogbo ìgbà tọmọ ọkùnrin tí ń bẹ náà bá ní israẹla yìí ti wá jáde. wàrọ awaladan. tọ́ba rí ọmọ. akhazahu. yóò jí gbé. wadakhala bi baytahu. yóò sì gbọmọ náà wọnú ilé ẹ̀. wa qatalahu. yóò sì pa irú tí ń ṣẹlẹ̀ láyé lónìí àwọn èèyàn ti ń jó odidi ọmọ abágòbírí odidi ọmọ wọ́n sì ń jó bí ìgbà téèyàn ń jó aláǹgbá bí tí ń ṣe wẹ́ẹ́ wẹ́ẹ́ gidigidi rẹ̀ wọ́n sì tún fi aparun mú mọ́nú kíní ń bẹ̀ pé kọ́sà fi jó tán èèyàn kí wọ́n wá owó èèyàn ti ń jẹ odidi aláǹgbá bí ti ń lérí tó nìna bálàgbà bá jẹ òun yẹn jẹ ẹnu bí ti ń sorí iná jẹ yẹn jẹ tọ́ra àmọ́ ti ń ṣe báyìí sí ọmọ adama ń jẹ wọn á gé eré òkú mi wọn á gé ẹsẹ̀ òkú mi wọn á kó ìfun òkú mi la ilaha illallah wọn á pa ẹlòmíì Hmm. wọn á gé rí wọn á sì fa gbogbo ohun tí ń jọmọ ọkùnrin lọ bọ́bá yìí zobìnrin ní wọn á fa ọmú wọn á sì fa abẹ́ kí ni wọ́n ń wá ẹ̀yin mùsìn owó ni wọ́n ń wá. látara páyé ti dàrú gbọ́láyé wa ń lọ tọ́pìkì àfáàdé láfínù. wà á lè kọ́ òfin matimura ti indihi. ọmọkùnrin bani israẹli àti wọn jáde tí ò bímọ rí ọmọ tó bá ti mú ń pa wọn ni ń pa wọn tán dé. yóò sì lọ fi kọ́bi tí n fi nǹkan kọ́ nulẹ̀. wàkánẹ́tì làwù ìmúra àtẹ̀ntẹ̀ni ahu andalik. ọmọkùnrin yìí wá níyàwó kan ìyàwó dáadáa ni yóò máa wá sọ ee ee ọkọ mi ee bẹ́ẹ̀ ti ń ṣe ìsọlọ́wọ̀n ní mú yín báyìí ọmọ ẹlẹ́ẹ̀kẹrin lẹ tún pa yìí àwọn ọmọ ọlọ́mọ àwọn tó mọ abiyamọ o wọ́n mọ̀ mọ́ wá wọn ọmọ wọn kì fàyà ọkọ fún ìyàwó ẹ̀kọ́ dáyàwó ẹ̀ lóhùn. wáyà kúlù yóò máa wá sọ fún ìyàwó ẹ báyìí. làwùkánà lọ ayò àkízùnì aláṣẹ yìí. a ní ìwọ ìyàwó mi làwùkánà lọ ayò àkízùnì aláṣẹ yìí bàbá àti bọ́lá wọn bá mú mi lérí nǹkan kan ni. làkánà àkàzànì fi yàwó mi fàálìtù kàdà wà ah, kàdà. bàbá àti pé yóò mú mi ni ìjọ mọ pàbéjì ó yẹ kó mú mi ìjọ náà ìjọ hmm. mo tún kó àwọn àbẹ́ta wálé tí mo jó wọn yányán ó yẹ kó mú mi ìjọ náà. fatakulu lahu ìyàwó rẹ̀ ọmọ wa sọ fún. inna Allah alayza bi tariki dhalika laka. ìyàwó pé ọkọ mi bẹ́ẹ̀ tí ń sírù ẹ̀ tẹ́ ń sírù ẹ̀ yìí kìí ṣe bọ́lá bá fi yín lẹ̀ pẹ̀lú tẹ́ ń ṣe nífa. wa in lam sa'aka la'an. ńjọba kún tó dojú ẹ̀. lam yamtaliha. la ilaha illallah ẹ̀ ní bọ́lọ́dọ̀ ọlọ́run jọ́nà fàkàràjà yawman ala adatihi. ọmọkùnrin bani israẹli ayé tún wá jáde ńjọ́ kan bíi ti máa gbé àwọn ọmọ wọn ó tún jáde ó tún fẹ́ jí ọmọ gbé. faro agulamaini akhawayni. ó wá ra àwọn ọmọ ìyá méjì ó tún pàdé wọn. alayhima shay'un yabihuhuma. nǹkan kan wà ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n fi ń ṣeré. fa ah, wọ́n gbé nǹkan kan lérí tí wọ́n ń ta káàkiri kéèyàn máa ta tọ́mtọ́m. fa akhazahuma ó kàn án méjèèjì lọ́ọ́lé ẹ̀. wakọ̀tálẹ̀ huma. la ilaha illallah muhammadu rasulullah àmọ́ méjèèjì ó pa wọ́n. wa alikọ́ huma fi matimurati. n tún pa wọ́n tán ó tún fi wọ́n kọ́ tí ń fi wọ́n kọ́ nù yàrá ẹ̀. fàkọ́rajà abúhuma fi tọ́labihima. bàbá àwọn ọmọ jáde ń wá àwọn ọmọ ẹ̀ káàkiri. falamu yajidihuma. kọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ méjèèjì. fazahaba ila nabiyyi zamanihi ọwọ́ alọ anabi ti ọlọ́dọ̀ anabi ti bẹ́ngbà náà bí ká pé ẹ̀ ń sọ́lọ́dọ̀ bàbá wa àbí ibùláì ọ̀rọ̀ tó díjú ẹ̀ ń sọ́lọ́dọ̀ wọn kálọ̀ yẹn ju ẹ̀ bí kéèyàn ó wí bẹ́ẹ̀ ọwọ́ alọ́dọ̀ anabi ọlọ́run ti bẹ́ngbà náà. wa dhakara lahu dhalika kulluhu. gbogbo ń tó ṣẹlẹ̀ bí òṣèré àwọn ọmọ ẹ̀ mọ́ bí wọ́n ti ṣe jáde ọwọ́ kọ́lẹ̀ bẹ̀lẹ̀. bàbá wọn níbẹ̀ ni wọn níbẹ̀ bí kan báyìí. ìjẹ́rù sọ̀gírẹ́ tẹ̀ ń yẹlẹ̀ abẹ́ níbi yìí. a ó ní kọ́dà nǹkan náà tó máa fi ṣeré ṣe àwọn ọmọ àdúgbò náà tó máa bá wọn fi ṣeré ó ní bẹ́ẹ̀ ni. fa'atu bihi fawadọ́ anabi yu khatimahu bayna aynayhi. nígbà tí ó ṣe ó ní lọ́ọ́ mú lọ́ọ́ mú lọ́ọ́ mú nǹkan tó máa fi ṣeré wa bàbá ọmọ sáré lọ́ọ́ lọ́ọ́ mú tọ́ ìtòhùn rà fáwọn ọmọ wa òun náà ni anabi ni ọwọ́ á mú ọ̀pá rẹ̀ èlé bèbí ni lérí báyìí. wa arsalahu. ọwọ́ aràn bèbí ń sẹ́. wa qala lirrajul. ìwà e sọ fọkùnrin ni pé. izhab halifi. máa tẹ̀lé bèbí yìí bí mi ti ń lọ ni máa tẹ̀lé lẹ́yìn. wanzur fi hayi darin dakhalaha. máa wá wọlé wo ni bèbí yìí fẹ́ wọ̀. min dawri bani israel. inú ilé àwọn bani israel ilé tó bá wọ̀ máa wò. fafi albayan. ó rí ntọ́ wọn nù ilé o fa akbala lijaru yatakhalala daara. àfa kínní ni bá ń lọ ń tẹ̀lé wọ́n débi ilé tí wọ́n ń wí. hatta dakala daaran. ọwọlé kan. fadakalu khalfahu. baba yìí náà wọlé tọ̀. fawasala ila mahali fi daari. ẹ awari ntẹ ń wá ọdá yìí kan nulẹ̀. fawajadu gulamayni makitulayni. àwọn ọmọ ẹ méjèèjì ti ń wá ọba wọn bẹ wọn ti pa wọn. maagulmani kathiratin ẹ wà àwọn tó ti báyé lọ ẹ wà àwọn tí ń lo ayé àwọn tí wọ́n bá lọ ẹ wà àwọn tí wọ́n ṣe wàhálà káwọn kan dépò ǹjẹ́ wọ́n rántí wọn máláyé lónìí hmm. ẹ̀wẹ̀ ni wọ́n fọ́ lójú ẹ̀wẹ̀ ni wọ́n fọ́ lérí àpá ojú kọ̀tán àpá èrí kọ̀tán àtọ̀hún sì ti ń gun jíìpù wọ́n ti ń gbádùn ayé lọ bẹ́ẹ̀ bá ṣe wàhálà fún wọn tán wọn sì máa lọkọ̀ tó dúdú ẹ̀ ní rí wọn nú ẹ̀ kánsẹ́lọ̀ yẹn máa wẹ̀ ah abáṣá bìí yìí wọ́n yìí wà ládùúgbò yìí ẹ̀wẹ̀ ń ta àṣàdúrà fún un ẹ wo ṣíàmọ̀nù tá a ké fún ta a wà ní mọ́sálásí tá a ṣàìsàn tí ń wá ṣíàmọ̀nù local government ọbọ̀ sí tán ọkọ̀ dúdú ní ògbé wa ẹ̀sìn ní rí yẹn nu gíláàsì hmm. ẹ̀yin lẹ́ẹ̀ máa wò pé ta ni à ń wà àdúgbò wa ẹ máa wò pé ah, ah, ah, àwọn baba lọ́dún ni wọ́n yìí wà ń bí ẹ wà wọ́n tán ṣàdúrà ìmáàmù kọ́ ìwọ̀n ni ní àwọn tiẹ̀ ti ń dàgbà sẹ́ǹgbọ̀n kan. Allah ẹ̀yin àfa ẹ̀jẹ̀ abẹ́ ọlọ́run ọlọ́run ti ń káyé láwọn àfa lọ́wọ́ àmẹ́ tó bá dúró ti ọlọ́run tí ó ṣàbòsí ni bó o kémi títí bó o bá dúró kọ́ bá ọtọ́mọ nìkan ìjẹ́ kó tó gòkè ò ní hàn ọ̀rọ̀ ọlọ́run ni ẹ má purọ́ ẹ sòótọ́ fáyé kí ló ní bọ́ hàn ó dídí alukurani two point five ó jù bẹ́ẹ̀ lọ. o jù bẹ́ẹ̀ lọ two point five kìíní kí n ha odidi alukurani ẹni bá mú odidi alukurani èyí tí wọ́n kàn tọ́ba yìí ké bá alukurani ti rí ni èyí tí wọ́n kàn mọ́ sí tọ́ ọ bá mú oníṣẹ́ tó wọn ò o ni èyí tí wọ́n bá wú ọ tí wọ́n kàn mọ́ sí ó ní tó ṣe kọ́dà sọ ọmọ ọba tí n bá ń bẹ ẹjọ́ mò ń fẹ́ yà sí eighty six ìsáwákà one hundred and seventy sátúrì mọ́lẹ́kù òun ọ̀pọ̀ ara one fifty àǹfààní wa ni inshàlá àwọn ọmọ méjìlá náà lákòó masiri pe wọlé bọ̀ wọn akéyìí tó hàn nú ẹ falama ara awo siriba ta n si ati ojú wula jina kabaru akela azalasi kuntubi ita dawuna kule ara e tẹ ẹ bá ìtújáde tán wọn pe ẹ ma ṣe fàájì. Allah. ẹ̀rọ ọlọ́run kan gọ́fúnà ìlú kan ọlọ́mọ́sà kẹ́ gọ́fúnà náà ó ti kúrò láyé ẹrù ọlọ́run yìí àwa ni ẹ bá ìlú kan báyìí wọ́n ti fún un ládùúrà náà àmọ́ hálùwà ọjọ́ méje ni wọ́n á ní ní èmi wọ hálùwà mo àmọ́ mo ní ọ̀rẹ́ tó ti pé iṣẹ́ rẹ̀ nù ni n bá pọ̀ ọ̀rẹ́ mi fún wọn ọ̀rẹ́ mi ní ẹ òun ò de wájú gọ́fúnà wọn ni àá ọba gọ́fúnà sọ̀rọ̀ ní yín bá débẹ̀ ni n bá mu wọlé ọba kí wọn mo ní ìsẹsẹrẹsì ló wí o n bá dé o ní ìsẹsẹrẹsì bàbá gọ́fúnà bá bọ̀ lọ́wọ́ sí gbẹ̀tàn ni ah, alẹ́ àdúrà kan mo wá pe àfa jíkòbi ẹnìkan tó lè mi èso ajígòbí mo ní òtún gbẹ wèrè èmi èso ajígòbí àwọn wo la ajígòbí àwọn wo la ajígòbí balógun mẹ́rin ní bẹ́ẹ̀ lọ́rin ajígòbí àkọ́kọ́ alánàmú ọ̀tẹ̀lẹ̀ fílàní ọ̀tẹ̀lẹ̀ gàǹbàrí ọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá dé lọ́rin lónìí wà bèrè Buhari Musa ẹ gbọ́ tí wọ́n sọ fún yín pé ṣé ta ajígòbí ajígòbí wahid bí n tẹ́ ń ṣe yìí kì í ṣe ń tọ́lọ̀ ń fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáàrí kọ́ ọlọ́run tó ṣe àtúpọ̀ bẹ́ẹ̀ àmì mi ò ní wà lẹ́yìn ó ti tì mí ṣáájú mo sin alájí àgbà mo jáná sí mo kó bàtà àwọn ọmọ sí gbogbo ẹ̀ ẹ wá níbi tí ń rí ìbò ní sísè máa rí bẹ́ẹ̀ mi ó ti lò ó kùnù ẹ̀yin náà mo lò ó jẹ́yìn náà ló bẹ́ẹ̀ ti lò ó kùnù <laughs> ọlọ́run ti pín fún wa. alhamdulilah. ṣàdúrà fún àwọn bàbá gómìnà ní èlò lè máa gbà ọlọ́run àwọn gbà yìí báyìí ọ̀rẹ́ mi lọ bẹ̀rẹ̀ halluwa ìbá wa débẹ̀ lálẹ́ ó tọ ọ̀rẹ́ mi wá ní tá a bàbá jẹun lálẹ́ àní agbàwẹ̀ lọ́la ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ karùn-ún látò máa sínú àní fomi kanú wọ́n á ní èlò ọ̀rẹ́ mi wá ní ẹbí àfa àdìgòbí kí n ó bí mi kọ́ńtrákìtì bẹ̀rẹ̀ kọ́ yìí wọ́n bá ní kí mi ò ní kí mi ò tó padà wá lálẹ́ n bá débẹ̀ lálẹ́ afáàjì kò bí ah, ọ̀rẹ́ yín wọ́n ti bẹ̀rẹ̀ mo ní ah, wọ́n ti bẹ̀rẹ̀ bí ìlú wa la fẹ́ san fáwọn tí wọ́n fẹ́ gbàgbé sí gbẹ mo ní ah, owó hálùwà máa pọ̀ his excellency ẹ bá fún wọn bíi torí ká má bàa pọ̀ pọ̀ jù bíi one point three àbí one point five kó lè tọ́jú àwọn èyí tó pọ̀ ká fún wọn two mo ní ẹ sà ẹ̀yin mọ ẹ mọ ìyàdúrà ni mo ní two náà dá sà ah ọmọ ànábì adama ọlọmọsàn yà á fi bàbá nàbí. àmín. wọ́n gbé owó lé mi lọ́wọ́ yín ìgbéró ẹ̀ lọ́wọ́ rí two million mo kọ́ gbé dání báyìí ah ah sáárà lè jẹ́ nínú báyìí. ẹ̀yin ìjọ àfa àlìláfi nǹkan fẹ́ ṣẹlẹ̀ àfa hunaka anafsula amara wa hunaka anafsula wama méjèèjì wa àfa wọ́n máa ń bá mi sọ̀rọ̀ five hundred thousand ni o gbé kalẹ̀ ọ̀kan pé aa ah, ọ̀fẹ́ pọ̀ o dà méjì ọ̀kan pé aa ah, àwọn tó ṣiṣẹ́ wa ń kọ́ ah. mọ́lọ́dà wọ́tọ̀ sọ̀rọ̀ káyìn ni wọ́n gba tiẹ̀ yẹ́bi náà yọ five hundred bá gbé lọ fún wa ńgbà àdọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ti mọ̀ wí mo bá wọn ọ̀rẹ́ mi tí wọ́n wọ hálùwà tí wọ́n láwọn ń gbààwẹ̀ wọ́n ń jẹ yán àtẹran ògúnfe ẹ dákun ẹ wáyé tó pé o ẹ dákun. àlàfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́là tó pé o àlàfíà lọ́pọ̀lọpọ̀ o. ìyá ògúnfe àbọ̀ òní hálùwà oníwàsí àgbáwẹ̀ àfa dáadáa. Abdulgani Itakure. akaramakallah. Mr Sunday ọ̀rẹ́ mi Christian ni ọmọ àlùbáríkà yóò ba ẹnu rẹ bó ti kàn mí kúkún ẹ bá lọ ọmọ àlùbáríkà dà àwọn nu ọlọ́run fàlùbáríkà sọ̀rọ̀ wa yín sì kí ẹ ti bá ṣe tán o ṣeun Sunday Sunday tí ìwà ń jowó àwa mùsùlùmí ah yẹlẹ yẹwà balùwà rẹ alibarika ọmọ pọ̀ náà ọ̀rẹ́ ni o àmín ọlá ìyá tó ń tọ́jú ọlá bàbá tó ń tọ́jú. tó. wàgùlìmánì kẹsìrìn. owó ntí ọ̀dà alẹ́ ọ̀dà àfọ ọlọ́jẹ́ ọ̀nà tíbi abákéwúdé máa ń gbà torí owó káwọn kan wá pa afẹ́rùn owó àwa ń fẹ́ o aládàlúdà òrí bá a ti ń gba owó ń tiwa ìwọ náà mọ̀ rí gbà. àmín ma agulmani kasiratin ọba àwọn mẹ́mbẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n jọ ń fi kíní ìṣeré ni. fa'alamu dhalika nabiyyu bi hadha al-amri. ńgbà tó wà lọ wòrùn lé ọba àwọn ọmọ tí wọ́n pọ̀ tí wọ́n ti fi kọ́ tó ti pa tó ti pa tó ti pa. wa atu bi rajuli ilayhi. wọ́n wá ọmọkùnrin náà wá bá. fa amara bihi an yasluba. allahu akbar. allah. ẹ eh, ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀ dáadáa ọlọ́run jọ dáa fún yín fàámàrà. bí i an yasluba. wọ́n ní kò sí tó kù ẹ̀kan lágbélébù. falama sọlaba. ńgbà wọn kan ọkùnrin tí ń jí ọmọ gbé yìí lágbélébù tán. jẹ́ àti ìmúra tuhu ilé yìí. ìyàwó ẹ̀ dé wá bá ìyàwó dé ìyàwó tí ń kìlọ̀ fún jọ́sí wá bá. wàkọ́ láti lẹ́hù. ń sọ fún un alamu wa dhiru kamin haza. ìwọ ọkọ mi ǹjẹ́ ń alamu wa dhiru kamin haza. Gobiri ìyàwó wa ń ké ìwọ ọkọ mi ǹjẹ́ ń ọ̀pariwo pé má alamu wa dhiru kamin haza ìwọ ọkọ mi ǹjẹ́ ń hàn ké pé kí ló dé má lọ́jà àfojò má gerí òkú mọ́. alamu abdiruka mi ni aza. ìwọ ọkọ mi ǹjẹ́ ń hàn pariwo pé kí ló dé má bàtọ̀ mọ́ nìkejì rẹ jẹ́ mọ́. alamu abdiruka mi ni aza. Ah, ah. ó ní mo sọ fún ọ mo wí fún ọ bàbá wa lóko ọlọ́run jọ dáa fún yín ó ní mo wí fún ọ wa akú. ọlọ́run ó dúró tiẹ̀ yín látàwọn ọmọ yín. amiina ojú òsì ní tiyín. amiina ọmọ tó ṣe agogo èèwọ̀ bàbá wa fún un lásọ wọ́n gbé rẹ̀ sí fún un ní ọ̀dà fún àsìkò tó yẹ kó o ṣe ló ṣe yìí ń gbà rẹ̀ sì sì gbàsọ tó mú lọ yídì àmọ́ tí yín náà wọn ò ní kan àbùkù amiina àbùkù tí ó bá kan ọmọ rẹ̀ àlùkò tọ́lọ́ wọn ò ní gbìjà rẹ̀ ọlọ́run ò ní jẹ́ ọkàn. amiina ìsọlẹ̀. wa akulu laka. kọ̀wákùn. iye òun tiẹ̀ ti tán. tó. wa akulu laka oríwọ ọkọ mi ìjẹun òkè ìjẹun ọ̀pariwo ẹ ìyàwó wa ẹ̀yin lè mọ̀ wá mú bẹ́ẹ̀ bá dọ́kọ yín tí ń ṣe ti ọ̀dà ó ní táìmù tẹ́ ẹ̀ mú wa bẹ́ẹ̀ bá ti táwọn wò hànàhànà ẹ̀ dúró ẹ má ti yà ń lè kan ọmọ lọ́rọ̀ ẹ rí ọkùnrin ọmọ gbé tọ́mìlì òde nìyẹn yàrá ìdè kìtùnú ilé aago mẹ́ta òwúrọ̀ àtúmọ̀ sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ń bẹ ẹ sá ní sùúrù ẹ máa tọ́jú àwọn ẹbí yín ìyá akíní tí wọ́n kí ló dé tẹ̀ fún wọn lówó torí Ọlọ́run ẹ dákun èsì tẹ́ ẹ̀ fún wọn lówó agúnmọ̀wòrán èsì tẹ́ ẹ̀ fún wọn lówó ẹ fún wọn lówó wọn ló ṣe wáàsí fọkọ rẹ ọkọ rẹ ọwà ṣe ẹ dákun ó dọwọ́ yín ni kẹ́yìn náà ṣe ọmọbìnrin wa sọ fọkọ ẹ̀ tí ń jiyàn gbé bẹ́ẹ̀ ń sọ fún ọ. inna Allah laysa bitarikika. ọ̀dà ó ti fún inú rí ọmọ dùn. amiina. mọ̀ sọ fún ọ bọ́lá wọn ò ní fi ọ́ lẹ̀ bó ti ṣe yí ìwọ ọkọ mi wà ń sọ akẹ́lẹ̀ àánú kọ́ di ń tẹ́lẹ̀ ha. afọ́bùlà sísè ọlọ́jẹ̀ ó ní wọ́n kọ́ mi bàbá wa alágbàjì bàbá tẹ bílí láfíà tèmi náà bàbá wa nù ó ní gbà tó kún nísìn yìí ń sọ fún ọmọ ní bọ́bá kún ọlọ́run mú ọ ń gbò kún nísìn ìwọ kọ́ mi eré àgbélébù ni wọ́n kàn ọmọ yìí ọlọ́run mú ọ nísìn àbí òmù ọ. lẹ́yìnsà bìtàrí kíkà. kẹ́dọ̀ ọlọ́mọ kí gbogbo tóun bá ń ṣe òun ò ṣe gbé ẹlòmíà jẹ́ ni ẹ̀yin àjẹtẹ̀ ń yín ìbú yín mo fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni tọrọ èyí ṣèkà ẹni ọba lẹ̀ sí àwọn lẹ̀ mú ọmọ kẹ́ ń bẹ ẹ̀ sì ń bẹ níyì ẹ̀yin àjẹ́ ẹ̀jẹ̀ rẹ̀. lẹ́yìn sábìtà ní kíkà ẹ̀yin ajẹ́ ẹ̀jẹ̀ ran gidi. lẹ́yìn sábìtà rí kíkì. ẹ̀rẹ́yìn ajẹ́ ẹ̀jẹ̀ ran tó da ẹran ògúnfẹ́ ẹran ni. lẹ́yìn sábìtà rí kíkà. ẹ̀rẹ́yìn ajẹ́ ẹ̀dàkùn ẹran gbìn ẹran gidi ni. lẹ́yìn sábìtà rí kíkì. ẹ̀rẹ́yìn ajẹ́ ẹ̀dàkùn ẹran màálù ẹran gidi ni. lẹ́yìn sábìtà rí kíkà. ẹ̀rẹ́ rẹ̀ yàn yìí bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ yín wọn ò lè rí mú bọ́ láyé. lẹ́yìn sábìtà rí kíkà. bàjẹ́ kan bá ti lóun ọ̀jẹ̀ mi ọ̀já tí ìyá mi pọ̀n mi lè mi fi pamọ́ ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀yin àfa ẹ ẹ wá àṣírí lọ́dọ̀ àwọn àfa ọlọ́jọ́ da àfa àfa táàkùn tí mm. lọ́nba wa kẹ́ wọn. àmín. mo ní bàbá mo dé mo fẹ́ yọ sáyé mo lọ ṣe wá sí l'Abuja àwa ń bọ̀ afẹ́ gba afẹ́ gba ọ̀nà kan tá a fi líìkì òkèlè ọlọ́pàá gangan lọ́dọ̀ wa dúró abẹ́yìn ọmọ. bẹ́ẹ̀ni. alhaji ẹjọ ẹ padà wọn dáná lọ́nà yìí ẹ rí i pé tẹ ẹ bá rìn bíi forty miles ẹ nípàdé mọ́tò. mo ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ alálẹ̀ ilẹ̀ kọ́mi ejò máa rìn tọ́mọ eku lónìí rà tìbí tọmọ musa kọ́ dírẹ́fà ń solo náà bẹ̀. ìyá musa. adé lọrin bẹ́ẹ̀ mọ́nítà ni gbogbo kàlàwé ni ọlọ́run gbé rìn torí kún oríṣi ọlọ́run jẹ́ nígbà bá wà ní tá a jọ ṣe tó ṣe pé gọ́ọ̀mẹ̀ntì lèmi náà wà kí n wá padà torí pé wọ́n ló lè ń jalè ń bẹ̀ alọ bí náà bá láyà tó fẹ́ jíṣe ọlọ́run kèé ṣe é bú kèé ṣe à ń lórí tẹlifíṣàn máa lọ kàn lẹ́sẹ̀ báyìí kéyìn rí yọ sọ́ọ́lẹ̀ tiẹ̀nu ajá àfa tiẹ̀nu wọn ò gbọ́dọ̀ gbogbo àwọn tó dúró ti kárùnà yìí àwọn tó sẹ́kù yìí kò sí hìn Allah ẹ wà sẹ ìwọ lè gbá wọn mú ọwọ ní irú ẹwà àfa wọn pé ọlọ́wọ́n da kíní ń da kó fi alẹ́ àwa méjèèjì kó padà lẹ́yìn wa káhara wa lè mọ̀ wò ná kó da sí nǹkan kó fi wálẹ̀ wò bí ẹ bá ṣe pé yẹn ń ro tábí a bí ẹ bá ṣe pé yẹn ń ro tábí a ah la ilaha illallah ẹ ní gbúrẹ́ lómi mà àmàbí a mọ́ àti sàárè Mm. kèfèrí lọ́lọ́run ní abájà káyì tó bá kèfèrí jà ọlọ́run ní aṣèwà àṣìfò dáadáa ná gbàtọ́ lọ́hùn gbàtọ́ lọ́hùn bẹ́ẹ̀ bá wá sọ tí ọ̀gbọ́n tó fẹ́ wá fẹ́ ṣe mùsùlùmí ń sìta ńgbà náà lọ́rùn tó ní ká tó bàjà àmọ́ àfa àwọn àwọn tó ń kọ́ sí àfa káàkiri máa wò wọ́n ràn ni bọ́lá wa ń lọ ayẹlẹ wa gbọ́ yìí èwo tiẹ̀ tó dì mú kí ni tiẹ̀ tó ṣe ń bẹ̀ kí ni tiẹ̀ tó yanjú ọ̀rọ̀ tiẹ̀ wo ló tún ṣe kí ló bàjẹ́ tó yanjú kíni bẹ lọ́kàn rẹ tó tún ṣe ẹ̀yin jama ọ̀rọ̀ ni alájí wàlí láfi máa bọ̀ kí ló fẹ́ ń ṣe ọlọ́run ó jẹ́ ọ ta lónìí àmín àṣà bọ́lọ̀ tiẹ̀ bọ́ ṣé báyìí mo bọ́ dúpẹ́ ó wú èèyàn ní Sallu ala nabi karim. Sallallahu alayhi wa sallam. Sallu ala nabi karim. Sallallahu ẹ sẹ̀lú ẹ̀ dáadáa ẹ sẹ̀lú ẹ̀. Ẹ tó bá mọ̀ pé òun láìkí ànábì wa. Sallallahu alayhi wa sallam. Mo gbọ́ o. Nínú ẹ̀sìn Islam tí èèyàn dẹ̀ believe yìí pé inú ẹ̀sìn Islam kò dá kí èèyàn wọ́n gbọ́ ẹgbọ́ ẹgbọ́ kí lè sọ kí èèyàn kó dá májẹ̀mú nù ẹ̀sìn Islam kó máa mú iṣẹ́ ọlọ́wọ́n kò fẹ́ bẹ́ẹ̀ ṣe rí ìkọ́ni sọ́ńbẹ̀ ni pé nọmba one àwọn ìyá mi tó dúró yìí ìkọ́nu wọn ń lọ sí àjì ọdún yìí ni o kò ń ṣe next year o ẹ̀kejì ìkọ́nu àwọn ọkùnrin náà ń lọ sí hajj ìyẹn ti lórúkọ yes àfàlùrù ó ti lórúkọ ẹ̀kejì màá fi ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dùnmarè bẹ̀yìn ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ mọ́tò di next year because èyàn òun fúyẹ́ ó lóun wúwo ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dùnmarè á gbàdúrà wa inshallah. na máyìnà máyìnà máyìnà yes owó àwọn bàbá ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ jẹ́ kó má bọ̀ ẹ náà.